orúkọ mi ni pastor olúwafẹ́mi james Jimo, ọmọọjọ mountain on fire miracle ministry. mountain of fire. bẹ́ẹ̀ni. ṣé bẹ̀lẹ̀ tí ń ṣe pásítọ̀ torí mo gbọ́ pé pásítọ̀ lórúkọ yín ẹ pé pásítọ̀ lórúkọ yín nìsín. bẹ́ẹ̀ni sá mo bẹ̀rẹ̀ pẹ̀lú Dr. Dike Olukoya láti old yaba road number sixty old yaba road ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí lọ sí church wọn mo wà ní ilé ẹ̀kọ́ gíga nígbà náà so mi ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ni ká tó wá lọ sí thirteen ọ̀làsìnbọ̀ oníkẹ́ ìwàyà. ọdún wo lè darapọ̀ mọ́ ìjọ MFM. mo darapọ̀ mọ́ MFM MFM bẹ̀rẹ̀ ní 1989 ọdún mẹ́ta sígbà tó bẹ̀rẹ̀ lèmi join wọn. ìgbà wo lẹ di pastor ní Mountain of Fire. Ah, kí n tó di pastor mo bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ traffic usher so mo dẹ̀ ṣiṣẹ́ ní iléeṣẹ́ tó ti ń tẹ̀wé Dr. Dike Olukoya ní 1999 ní Press FM so èmi ni máa ń tẹ̀wé àwọn tó máa jáde bíi fire in the world seventy days fasting àwọn òwe tó bá wọn jáde bẹ́ẹ̀ àwa la máa ń tẹ̀ so mi ṣe bẹ̀rẹ̀ ni láti bẹ̀ lọ mo lọ sí school mountain of fire àwọn school of prayer school of discipleship mo dẹ̀ tún lọ sí ẹ̀kọ́ bíbélì èyí tó jẹ́ ti olùkọ́ àgbà àwọn ah, pastor so scope ministry láti ibẹ̀ lọ ni mo ti wá di pé wọ́n rán mi jáde láti máa ṣe church planting. That's church planting báwo lẹ ṣe ń ṣe yẹn. church planting ni pé àwa la máa lọ sórí field okay. a máa dájọ́ sílẹ̀ okay. so tá a bá dájọ́ sílẹ̀ láti ibẹ̀ lọ a fi ọmọ ọjọ́ síbẹ̀ abẹ́kẹ́mi dó síbẹ̀ fún bí oṣù mẹ́fà. ẹ̀ ń bá bàbá Olúkọ̀yà ẹ̀ ń bá wọn kó ọmọ ẹ̀yìn jọ ẹ̀ wàá dá church sílẹ̀ síbi tẹ́ ẹ bá kó àwọn ọmọ ẹ̀yìn jọ sí àbí ṣé yẹn ni ẹ pè é pé kí wọ́n wá di ọmọ ìjọ Mountain of Fire Ministry ẹ sì kọ́ ṣọ́ọ̀ṣì síbẹ̀ tẹ́ bá ti kọ́ síbẹ̀ tán kọ́. tá bá bẹ̀rẹ̀ church planting tí church bá gbòòrò bí kí oṣù mẹ́fà àfihàn mi síbẹ̀ ọ̀ kémi dó síbẹ̀ kó ló di pé a máa rí èèyàn ọlọ́ṣà ràn mí lọ́wọ́ pé gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí mo gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó ló gbàlá ẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe ń gbà yẹn ọdún wo ni ẹ sọ pé ẹ di pastor yìí gangan tẹ́ bẹ̀rẹ̀ church planting. mo lọ di pastor ní mo lọ Warri that's two thousand ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. two thousand lẹ di pastor lábẹ́ wọn. lábẹ́ wọn. kí lorúkọ ọ̀gá yín yẹn tó dá church yẹn lẹ̀. Dr. Dike Olúkọ̀yà. Okay lábẹ́ Dr. Dike Olúkọ̀yà ẹ di pásítọ̀ ní ọdún two thousand. bẹ́ẹ̀ni sá. èlò ń sálárì yín gbà yẹn sálárì mi gbà yẹn ò ju tọrọ owó ọwọ́ náà fi sanwó fún wa gbà yẹn nígbà kan fún wa ní eight thousand. lọ́sẹ̀. ní oṣù ten thousand. ṣùgbọ́n gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run hmm. <clears throat> ọba tá a bá ṣe program tá a bá rí àbí ràn ọmọjọ lọ́wọ́ ẹ kò yé mi tẹ bá ṣe program. tọ́ bá ṣe program. táwọn èèyàn dá ìdá mẹ́wàá. tọ́wọ́n bá dá ìdá mẹ́wàá tán dán inú ẹ̀ la máa ti yọ owó epo owó mọ́tò owó nìṣẹ́ tá a máa fún ọmọ ìjọ. àwọn ọmọ ìjọ bẹ́ẹ̀ ni sà. àtàwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú yín náà àbí àtòkè náà ń sanwó àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú yín. àwọn àtòkè kọ́ o wọn bá tá bá rí. lẹ́tì sanwó àwọn tó ń ṣe yẹn àti ọ̀ṣà àti gbogbo ẹ̀. ìgbà yẹn o máa ṣe ìjọ gẹ́gẹ́ bí agbára ẹ̀ ṣe tó ni tíjọba kún ọwọ́ close down. owó tí ẹ fi ń kọ àtòkè ni wọ́n ti ń sẹ̀ǹdẹ̀ wa. owó tá a fi ń kọjọ wa la máa ń fúnra wa. iná la máa kójọ fúnra wa. ẹ máa kọ chọ́ọ̀chì yẹn so kò sí kò sí pé ẹ̀ṣẹ̀ owó tẹ bá pa ẹ̀ kì í dá padà sókè ìyẹn lè máa ná. owó tá a bá pa ó ní èyí pèsèntè tá a máa yọ tá a máa sẹ́ǹdì sí headquarter torí a ní àwọn olórí bíi ṣé mo lè máa dárúkọ àwọn tó jẹ́ olórí wa. ẹ máa dá ẹ máa dá. bíi pásítọ̀ Bíyọ̀mí àwọn ló jẹ́ àgbà nígbà yẹn tó pé àwọn ni ọ̀gá so àwọn wà ní Port Harcourt pastor Dusi àwọn ló wà ní Warri òun àti pastor Martins London wọn làwa wà tá à ń bá wọn ṣiṣẹ́ sàwọn ló ń rìpọ́tì sí à ń gẹ́gẹ́ bí ọmọ kékeré mi tí mo mo jáfáfá so àwọn èèyàn nífẹ̀ẹ́ mi mo ti popular so mo popular gan débi láàrin wọn láàrin wọn ẹ pé mo bẹ̀rẹ̀ nǹkan pè ní ah, total freedom total freedom yẹn ló di prosperity night tá à ń ṣe ní mountain of fire lẹ́nu. ẹ̀yin lẹ bẹ̀rẹ̀. èmi mo bẹ̀rẹ̀ ń wọrí pẹ̀lú gọlọ́n sá. now láti two thousand ni ẹ. bẹ́ẹ̀ sá. lẹ ti bẹ̀rẹ̀ sí ṣe pastor. bẹ́ẹ̀ sá. nínú ìjọ mountain of fire ministry. bẹ́ẹ̀ sá. ẹ ṣe pastorship yín títí títí di ọdún wo. nígbà tí mo kò ní wọrí mo wá sí èkó administrator pastor láòyè bàbá dáadáa ni kò sí borí bára ṣe máa rìn torí òní mi so bàbá yẹn jẹ́ bàbá tó yẹ pé ó nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ọmọ ìkéré tó mo jẹ́ so mo gba transfer wá sí kò torí mo ṣègbéyàwó so pé kí n má máa ṣe àgbèrè so mo ti ṣègbéyàwó ọlọ́run lè fún mi lọ́mọ so so wá wá sí èkó láti èkó ni mo ti bẹ̀rẹ̀ ṣe ṣe iṣẹ́ ìránṣẹ́ mi padà ọdún wo ni ọmọ ọdún mélòó ni nígbà tẹ ẹ dẹ́kun yẹn. wọ́n bí mi ní nineteen seventy seven so age mi ní two thousand yẹn lẹ́sìn ìwé àmọ́ ìwé jẹ́ ọmọ ọdún thirty bẹ́ẹ̀ sá. ọdún wo ni ẹ wá ló wá di pé ẹ kì í ṣe ọmọ ìjọ wọn mọ́ tàbí lẹ kì í ṣe pásítọ̀ wọn àbí ṣẹ̀ṣì jẹ́ pásítọ̀ nínú ìjọ MFM títí ní. mo sì jẹ́ pásítọ̀ torí ìjà lórí dòwe ẹni tí mò ń bá ṣiṣẹ́ tí mo ṣẹ̀ rí tí mo dẹ̀ ní àbùkù kankan lọ́wọ́ ẹ̀ gbé mi lọ sí ìlú Ìbàdàn so mo dé Ìbàdàn lọ́dà Pastor Martins so èmi ni coordinator tí mo máa ń ṣe short planting àwa gbé mi lọ sí um, Ògbómọ̀ṣọ́ which is Lautech so lautech ni mo wà tí. ẹ má sunkún ẹ ẹ má sunkún ṣé bí n tójú yín rí lè fẹ́ ṣàlàyé ń pa ẹ̀ nínú ìjọ MFM ẹ má sunkún. lautech ni mo wà tí a ti dá ìjọ lẹ̀ lè dájọ́ lẹ̀ àwa bẹ̀rẹ̀ ìjọ yẹn so wọ́n fún wa ní ibì kan pè ní ìsàlẹ̀ general tí bá ṣìnà ti dáadáa so adájọ́ yẹn lẹ̀. àwọn wo ló fún yín ní ibì kan. àwọn ọmọ ọjọ́ ló fún wa. lọ yín nílẹ̀ yẹn. Eh, so ibì kan la ń lò nínú yàrá kan ni mo ń lò. ok so pásọ bíọ́dún ló dábẹ̀ lẹ̀ so wọ́n á rán mi lọ so mo dẹ̀ débẹ̀ ọlọ́ndẹ̀ gbogbo so bẹ́ẹ̀ fún wa lẹ́nu adẹ̀ dálẹ̀ so gbàtà dẹ̀ bẹ̀rẹ̀ adẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe ìjọ́ńbẹ̀ ó wá kú karúfù ẹ̀ òjò á so èmi dẹ̀ wá sẹ́kọ̀ọ́ ní sunday tába ti parí ìjọ láti wá wo ìyàwó mi àtàwọn ọmọ mi so mo rí ah, bá mi má padà sí eh, olùjọ wọn ti rúfù bẹ̀ ah, lóde tí kápítà tó wá mi báyìí ti ò rúfù bí báyìí wọ́n bá ní àwọn ò mọ ìdí ta ló mọ ilé ẹ̀ at least ó yẹ kí mẹ́bà kan mọ lé e ah, so gẹ́gẹ́ bí èmi dẹ̀ yẹn ní wà tí mo dẹ̀ máa ń káràmásìkì ọmọ ọjọ́ so mo ní kàn jẹ́ ká lọ bẹ̀ àwa bíi mẹ́rin àbá gbọ́kadà àbá lọ síbẹ̀ ìgbà tá a máa débẹ̀. àwọn wo làwọn mẹ́ta yòókù. àwọn ọmọ ọjọ́ ni pẹ̀lú ìyá àgbàlagbà kan so agbọ́kadà méjì àwa méjì méjì. lórí ọ̀kadà kọ̀ọ̀kan. lórí ọ̀kadà kọ̀ọ̀kan wọ́n á tẹ̀lé mi gẹ́gẹ́ bí olùṣọ́ so a lè lọ ìgbà tá a máa débẹ̀ àbá ẹni tó ń bá wa ṣiṣẹ́ tó jẹ́ àwọn orúkọ ní àmọ́ o so àmọ́ o ah, kí ló dé tó bá fi wá parí rúfù jọ ọmọ pójú máa bẹ̀rẹ̀ ah, ó ní kí n má bínú sóhun pé bàbá òun ṣe àìsàn ni wàá dẹ̀ ti pè mí àbí kó sọ fọ́mọ ọjọ́ kan ah, ó nígbà tó òun ní nọ́mbà mi lọ́wọ́ ok já lọ kí bàbá ẹnu lé ó ní bàbá òun ní àlejò láti kó máa bàbá ẹ ní àlejò láti kó ó tẹ ìyá mi lẹ́nu pé bàbá òun ní àlejò láti kó gbẹdà a máa dúró kí bàbá fi ṣetán lẹ́nu bàbá òun pé babaláwo bàbá òun àti babaláwo àti pásítọ̀ àti àfa iṣẹ́ kan náà là ń ṣe à ń pọ̀ lọ́wọ́ ni so tàbá ṣetán a máa lọ kí dádìẹ ọ̀rẹ́ ṣetán ọ̀rẹ́ jókòó àpé ilé ìlú òkè ẹ máa kẹ́yìn ni yàrá ẹ tíyan bá ń bọ̀. Hmm. Hmm. ẹnu ọ̀nà yàrá yẹn jókòó sí ẹnu bẹ́ẹ̀ ni sà. ok bẹ́ǹchì kan ti wà ń bẹ́ẹ̀ àbí. èèyàn orí símẹ́ǹtì yẹn hmm. níwájú àpé tíyan ń bọ̀ báyìí yóò jókòó báyìí so ọ̀rẹ́ jókòó. ok báyẹn ń bọ̀ ah, ó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ó ń lọ. ta ni ó ń tọ̀hún kọjá lẹ́gbẹ̀ẹ́ yín tí ń lọ. Ah, àlejò tó wá bá bàbá. babaláwo babaláwo ok ló bá di pé ah mo mọ̀ ó mọ̀ mi. ok ah mo dẹ̀ dákẹ́. ok torí mi ò fẹ́ ṣáájú ẹlẹ́dẹ́gbẹ̀dẹ́. ok ah ó wù mí mo wò ah mo lágbájá ilé kó. èèyàn mímọ́ yẹn ló wá sọ́dọ̀ babaláwo. ó bẹ́ẹ̀ ni olótù ah wọ́n gbé lágbájá mo mọ̀ bọ̀wọ́ mo dákẹ́ ó wò mí títí títí ó fi débi tó máa ti wọ mọ́tò torí mo gbé mọ́tò wá bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ mọ́tò náà hmm. torí Olúkọ̀yà ló fún mọ́tò yẹn tó fi ń ṣe patrol àwọn jíìpù Highlander tó ń lò ń gbà yẹn ni so wọ́n á gbé ah ó wò mí títí ah. ó lọ mi sọ̀rọ̀ ìgbà tó wà lọ wọ́n á pè ọmọ babaláwo yẹn pé kó má bínú pé ẹni tó lọ yẹn pé ojú ẹ̀ jọ ẹni mímọ́ ọmọ yẹn dá mi lónìí bá ṣe ń wura wa òun náà ń pé bóyá mo ra wa bì kan mo ní mo mọ̀ lẹ́kọ̀ọ́ pé ojú yẹn jẹ́ tí mo mọ̀ lẹ́kọ̀ọ́ pé àmọ́ mo fẹ́ ṣáájú ẹlẹ́dẹ̀ pẹ̀dẹ̀ ó ní oníbàbára bàbá òun ni. kọ́sítọ́mà bàbá òun ni bàbá tí ẹ̀ sì rí babaláwo ni bẹ́ẹ̀ ni olóòtú ah. ó ní òun mọ̀ pé abùsí gbàdàmọ́sí lóko ẹ̀ ń jẹ́ lóko ẹ̀ ń jẹ́ gbàdàmọ́sí níbi tí mò ń gbé lẹ́kọ̀ọ́ Joseph Harrison náà ń pè bẹ́ẹ̀ nínú estate ni kẹ́bí mọ̀ pé Ọlọ́run ṣe fún mi díẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe bá jẹ́ pásítọ̀ torí ẹ̀gbọ́n tèmi torí tó bá ní pé èèyàn ń pa irọ́ kan wẹ́ ẹni tó bá ń parọ́ torí mountain of fire ní ẹ̀mí kan hmm. ẹni tó bá ti sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbàtà àbí tv wọ́n máa ní disregard ọ̀rọ̀ tèmi ò ń ṣe disregard o kọ́ gbọ́ mi kọ́ gbọ́ mi dáadáa bó jẹ́ ọlọ́pàá ló fi gbé mi bó jẹ́ lọ́ọ̀yà ni bó jẹ́ kí ni mo rẹ́dì ọ̀rọ̀ tèmi ò lè tánù torí mo nà wọ́n kún ilé ẹjọ́ ni mo fẹ́ yín wọ́n gbolẹ̀ so wọ́n ní ẹ̀mí yẹn lọ́wọ́ ẹ̀mí pé má dáríjì tó bá ti wọ́n máa sáré paná yẹn ni tó máa wùwà fún yàn nìyẹn. ẹ̀mí má dáríjì. má dáríjì. ṣé bẹ́ẹ̀ yẹn bá ṣẹ̀wọ̀n. tó bá ṣẹ̀wọ̀n wọn dáríjì yàn ní mfm mfm ń dárí yìí hàn ìjọ ọlọmọ ni. ìwà burúkú tó wà nínú ìjọ wa nìyẹn ìjọ tèmi ni. mfm mountain of fire ministry. mountain of olùjọ olùjọ mímọ́ àti iṣẹ́ ìyanu ẹ̀gbọ́n mi wà ń bẹ̀ ìyá mi wà ń bẹ̀ ibẹ̀ mo bá ọmọ mi sí so ẹ̀gbọ́n bàbá mi àbúrò bàbá mi ó wà pẹ̀lú Olúkọ̀yà so kẹ́ mọ̀ pé ẹbí dìran ni mountain of fire jẹ́ fún yín so ìwọ náà jọ yín ẹ̀ ìdáríjì yàn. Ah, ẹ à ń dáríjì yàn. ẹ dájú nìyẹn. adájú ẹ tó bá ti sọ rímù sí lẹ́sẹ̀ kì í dúró ah. èmi mo sọ bẹ́ẹ̀ pásọ Olúwafẹ́mi wípé nínú ìjọ mẹ́fẹ́ mu o. à ń dárí jiyàn ó gbọ́ ọmọjọ́ mọ̀ alẹ́ mi fẹ́ ah. àwọn tó gbé àfẹ́kù àfẹ́kù àfẹ́kù là ń bá débẹ̀. Eh, id card yín dà tá a fi mọ̀ pé lóòótọ́ ọmọ ìjọ mfm ní àti pé pásítọ̀ nínú ìjọ mfm. id card mi rèé tí mò ń lò. ẹ eh, ẹ eh, kámẹ́rà jọ gbé dáadáa. pásọlọ́wọ́ fẹ́mi ló ń sọ̀rọ̀ kí gbogbo ayé rí orúkọ tó wà nbẹ mú ah, mountain of fire and miracle ministries international headquarters. gbogbo àwọn tó mọ̀ mí àtẹ̀jọ́ mọ̀ mí kọ́ máa wò mí ọlásìmbọ̀ street oníkẹyàbá ọkọ olúwa mi olúwafẹ́mi jimọ orúkọ mi nìyẹn orúkọ yín nù bẹ́ẹ̀ni ẹ jẹ́ n wo táìtù yín bẹ pásítọ̀ mọ ni sá ó dà two thousand and seven ni fún yín láìdí káàdì yìí sá mm-hmm. ok ẹ gbà. Gbàdàmọ́sí tá à ń sọ̀rọ̀ yìí mm. inú estate kan náà là ń gbé estate gate ló là wà pásọ tó jẹ́ pa solókọ̀yà. Mm. Ba brother Thompson Johnson àti pásọ agboola inú ẹ́stéètì àwọn náà gbé so géètì ló láwà so pé mo mọ̀ dáadáa mo dẹ̀ pọ́ ọmọ yẹn pé kó jọ kó sóòótọ́ fún mi pé ẹni tí mo rí yìí ṣe báwo ló ṣe jẹ́ ah, mo ní oní bàbá rà bàbá òun ni mo ní oní bàbá rà bàbá mo ní pé tó bá ti dé ọjọ́ Sunday tó bá ti dé church sọ fún àwọn ṣáà pé bẹ́ẹ̀ ló bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ kó mú ẹ wọlé kó wá bá mi kó wá rí mi. ẹ fẹ́ rí bẹ́ẹ̀ mo fẹ́ rí ẹ sọ nǹkan kan jù bẹ́ẹ̀ lọ jọ́nà. mo sọ nǹkan kan jù bẹ́ẹ̀ lọ. ẹni tẹ́ ẹ rí pẹ̀lú tó wá sọ́dọ̀ babaláwo tó jẹ́ kọ́sítọ́mà babaláwo yìí báwo ló ṣe jẹ́ sí Olúkọ̀yà Dr. Olúkọ̀yà tó ní tó jẹ́ adarí ìjọ MFM ah. báwo ló ṣe jẹ́ sẹ́yìn tẹ́ jẹ́ pásítọ̀ nínú ìjọ MFM. bó ṣe jẹ́ gan-an ni mò ń sọ yìí sá nítorí pé mo ò fẹ́ sọ lójú àwọn mẹ́mbà mi tó wà ń bẹ̀. okay pé ah, a ti gbọ́ hmm. ẹni pè ní chief security officer tó dr dike olùkọ́yà gbàdámọ́sí ni mo bá ń lé babaláwo gbàdámọ́sí ló kọ́ tí ń jẹ́ gbàdámọ́sí kí ló wá ṣe ń bẹ̀ ah, ohun tó jẹ́ kàyéfì fún mi nìyẹn mo ò dẹ̀ sọ fẹ́ da ẹ̀ láyé kan àmọ́ torí pé ìwà burúkú tó ti wà nú ẹ̀ tán ti gbìn sóun náà nú èmi fi inú wẹ́nu mo jẹ́wọ́ kí ló dé tẹ̀yìn ò fi sọ síta tẹ́ ẹ pé ọ̀gá yín kẹ́ pé bóyá ẹ máa bá Dr. Olúkọ̀yà sọ̀rọ̀ wọ́nà wọn nígbà náà tá à ń sọ yìí. ẹ nígbà náà. tàbí tẹ́ bá fẹ́ fi lẹ́tà ránṣẹ́. mo lè fi lẹ́tà ránṣẹ́ mo láǹfààní láti bá a sọ̀rọ̀ àmọ́ torí pé kò sí nǹkan tí mò ń wá débẹ̀ láti lọ bá àwọn administrator wa ń bẹ pásọ láàyè wa ń bẹ pásọ gbẹ̀san tó súnmọ́ ó wà ń bẹ. ẹ sọ fún gbogbo àwọn yẹn. pásọ kẹ́hìndé tó jẹ́ pé tímọ́tímọ́ lájọ wà torí pásọ kẹ́hìndé ìyàwó ẹ̀ technical ni àwọn tó máa ń gbálẹ̀ church tó ń ìyàwó ẹ̀ ló wà ní ìjájẹ̀ so màmá mi dẹ̀ wà ní technical. kí wàá lórí tẹ̀ sọ fún gbogbo àwọn yẹn. ìdí tí mo fi sọ ni pé mo fẹ́ ṣèwádìí ohun gbogbo dájúdájú kí n ṣe kí n wá èyí tó ń ṣe òtítọ́ kí n dì mú kí n má borúkọ ní ẹlẹ́ni jẹ́ ìdí nìyẹn tí mo fi sọ fún ẹ̀dá kan. wájú olúwa tágbọ́dọ̀ pé jẹ́rìí lọ́mọdé pé lórí fóònù tí mo dé church tí mo ṣèwádìí tó ń lọ́dọ̀ ọmọ yẹn tọmọ ẹ̀dẹ̀ sọ fún mi pé oníbàárà bàbá òun ni so mo dẹ̀ sọ fún wọn. pé kò ṣe máa wá. ó ní kò ṣe máa wá awo wa bá mi church njọ́ sunday mo dẹ̀ bí ó dẹ̀ sọ fún mi pé ah, oníbàárà bàbá òun ni mo ní sọ òótọ́ ló ń sọ òótọ́ ló ń sọ mo ní à ah. mo dẹ̀ ka owó iṣẹ́ táyé church jẹ́ twenty five thousand mo kà fún àti tó máa fi ráàgì mo dẹ̀ fún ní fifteen thousand owó pé kó lọ tọ́jú bàbá ẹ̀ lọ́sibítù àpégbà yẹn owó níyì inú ẹ̀ dẹ̀ dùn mo dẹ̀ fún nọ́mbà mi tó bá dẹ́ni problem kó jẹ́ kí n mọ̀ kàn wá ṣe irú fi church ó tán ọjọ́ sunday yẹn mo gbéra mo lọ sẹ́kọ̀ọ́ torí gbọ́dọ̀ lọ wo ìyàwó mi àtọmọ mi mo gbéra ìgbà mo gbé sí ẹ̀sọ́ ah pásọ fẹ́ mi ah pé kí n pa òun sílé kí n má gùn síta mo ní bẹ́ẹ̀ nígbà òun mọ́lẹ̀ kọ́ mo ní mo máa wá sẹ́kọ̀ọ́ níjọ́ monday mo dẹ̀ dẹ́kọ̀ọ́ jọ sunday a máa ń ṣe ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ monday ní olújọ wa ní ọlásìnbọ̀ àdèpàdé ní unilag èmi àti cso pàdé ní unilag. ìyẹn mr gbadamosi gbadamosi àdèpàdé ó dẹ̀ bẹ̀ mí ó fọlọ́n bẹ̀ mí ó fi ọjọ́ ó fi bẹ̀ mí mo dẹ̀ ní ó ti tán láì mọ̀ pé ikú ń dẹ dẹdẹdẹ ń dẹ ń dẹkú ni. ó bẹ̀yìn pé. pé kí n má sọ fún yàn kankan pé òun pé òun kàn ẹbí òun ni onítọ̀hún pé mo ti róhun tán kì í ṣàdáríjì òun. pé kẹ bòun kẹ bòun láṣìírí èèwọ̀ ni láti jẹ́ òṣìṣẹ́ ní MFM kó kán tún máa bọ́ onílé babaláwo ilé babaláwo ó wà lára òfin yín. láì láì tẹ̀ ṣe pé èèyàn sọ fún yàn irú ẹni tó súnmọ́ general basia. nígbà tó wá bẹ̀yìn yẹn kí ló wá sẹ́yìn lọ́kàn ṣé kẹ́ ẹ dáríjì kẹ́ ẹ. lẹ́sẹ̀kẹsẹ̀ sà mo gbàgbé pé ọlọ́run ló ní àforíjì lọ́dọ̀ hmm. torí ìgbàgbọ́ táwa gbà kó a má tún lọ ṣubú nígbà tó ti bẹ̀ wá. àánú ẹ̀ ṣe yín nìyẹn. mo mo mo káànú ẹ mo dẹ̀ sọ fẹ́yìn kankan. ṣé ṣùgbọ́n ẹ ní ìjọ ọ̀dájú níjọ yín MFM bó lẹ́yìn tún ṣe wá máa láàánú. ẹ ṣe mọ̀ pé ẹni tí a bá ti bí sí ọ̀nà gbàgbọ́ tó dẹ̀ jáde léèrè a ní ẹ̀mí rẹ̀ lẹ̀. ṣe ń tẹ́ ń sọ báyìí ni pé gbogbo ẹni tó jọmọ ọjọ́ MFM kọ́ ló dájú. gbogbo kọ́ ah, àmọ́ àwọn tó jó lórí wa ọ̀dájú ni tó jẹ́ olórí wa gbogbo ẹnu mo fi sọ ọ̀dájú ni wọ́n ìgbà wọn kan wà tó jẹ́ nu wọn tó yẹ pé wọ́n ń sọ ọ̀dájú. báwo ni ọ̀rọ̀ ọgbà ẹ̀wọ̀n lọ́dún mẹ́sàn-án ṣe jẹ́ ẹ ti ṣẹ̀wọ̀n ẹ ti wà ẹ ti wà lẹ́wọ̀n fọdún mẹ́sàn-án bẹ́ẹ̀ ni sà ẹ̀ṣẹ̀ wo náà lẹ ṣe tẹ́ fi di pé kí wọ́n ran yín lẹ́wọ̀n fún odidi ọdún mẹ́sàn-án báwo nìyẹn ṣe jẹ́ ẹ jẹ́ ká fọkó funfun. ẹ ṣeun sà bí mo ṣe wá dé èkó mo kọ lẹ́tà sí general overseer of Mountain of Fire Miracle Ministry hmm. pé mo ní di assistant wọn láti ṣe roof àti láti gba promotion so lẹ́tà yẹn mo lọ bá CSO ó ní kí n kó lẹ́tà yẹn wá sílé òun tó gbé tí n bá kó wá sílé òun wọn á lè fún GO ẹ̀wọ̀n kó súnmọ́ o èmi rò pé fẹ́ ràn mí lọ́wọ́ ni gẹ́gẹ́ bíi pé èmi ti ràn lọ́wọ́ pé mi ì àṣírí ẹ̀ gbàtí tẹ bá mi kó lẹ́tà mi fún GO so that mo dẹ̀ kó lẹ́tà mi lọ sílé ẹ̀ gbà máa délé ẹ̀ láàárọ̀ kùtùkùtù mo ti délé ẹ̀ so mo dẹ̀ gbà lẹ́tà tí ẹni kó wá ni mo ṣàrí mọ́tò sábò division ní níta dánfó so mo dẹ̀ rí àwọn ọlọ́pàá ní ẹnu ọ̀nà so bí mi ṣe wọ gate mi tiẹ̀ fúnra ìrìnàjò tẹ́dà máa rìn láyé tí ò ní dé ọlọ́mọdé àrìn. àmì o mi lálàá mi rí nǹkan kan mi rí ìṣèpáyà kankan pé bẹ́ẹ̀ mò ń lọ sí ní àjò kan tí mò ní dé gbọ́n ọmọ mi ṣe bí ní ọmọ oṣù márùn so mo dẹ̀ délé ẹ̀ mo dẹ̀ kí gbọ́n rí báwọn ọlọ́pàá sọ̀rọ̀ àǹdí mi ni pé I'm under arrest. kí ló ah, ṣe. mo ní kí mo ṣe ah, wọ́n ní I'm under arrest for threatening of life of Gbadamosi and Dr. Dike Olukoya ó tán. ẹ fẹ́ pa dádì jí oyin tán etí mo mọ̀ mọ́ nìyẹn sà. ẹ ẹ béèrè pé lọ́nà wo. mo dẹ̀ ní under arrest for what mo dẹ̀ ní ah, ah cso Gbàdámọ́sí bẹ́ẹ̀ lẹ́ni kí n kówé wa ṣe wá ah, ní ah, àwọn ọlọ́pàá ní ẹ̀mọ ọlọ́pàá Nàìjíríà kí n máa sọ ẹni tinú ọdún bá sọ níbi ìnáwó máa lo against mi ilé ẹjọ́ o kí mi wọ mọ́tò jẹ́jẹ́ o àyẹ̀mọ̀ pẹ̀lú ìyàmọ́rọ̀ ogun pẹ̀lú bọ̀n àti gbogbo ẹ̀ tí mo dẹ̀ lẹ́sìrẹ́sì irú nǹkan bẹ́ẹ̀ rí mo mọ̀ lọ́ọ̀yà mi mẹ́nìtì náà dẹ̀ wọlé òde police station àdẹ dé pàǹtí àgbàtọ dé pàǹtí náà wá tàn padà náà wá sí sábò wọn mi sí ẹ̀yìn káńtà the next thing ti máa rí ni pé mo kọ̀ rí pé nígbà mo di jókòó sẹ́yìn káńtà tí mo rẹ̀ anybody after thirty minutes gbàdàmọ́ síwádé pé kán mú èmi dáadáa o èmi lágídí o ah mo lágídí gan-an kán mú mi dáadáa o pé kán má kí mi kú ń o kán má kí n bọ́ ń o ìgbà tí Olúkọ̀yà bá dé torí wíìkì yẹn Olúkọ̀yà ti lọ sí London wíìkì yẹn ni a máa ṣe power mọ̀chẹ́njà hmm. tà máa ṣe every month so pé tó Olúkọ̀yà bá dé kọ́ mímì wá sọ́dọ̀ ẹ̀ kó lè rí mi pé èmi ti tẹ́tí òun láti pa òun láti pa Olúkọ̀yà ah bí mi náà ṣe dìde nìyẹn pé èmi fẹ́ tẹ́tí nìyẹn yàtọ̀ mo mo fẹ́ sọ̀rọ̀ àṣírí bẹ́ẹ̀ hmm. mo dákẹ́ so bíbi tí mo ti bẹ̀rẹ̀ sí ń pariwo mọ́ wọn ọlọ́pàá kan gbá mi létí bẹ́ẹ̀ tí ò wọṣọ gbàtọ́ ìdẹ̀nsọ lọ tẹ́mọ̀ rẹ̀ mọ̀ pé bóyá ọlọ́pàá ni àbẹ́ bẹ́ẹ̀ náà ṣe gba etí ẹ̀ padà nìyẹn pé balẹ̀ máa gbá mi létí ah, ah. so bọ́lọ̀ ṣe di wàhálà nìyẹn láì mọ̀ pé nǹkan tí mo ní bọ́ọ̀nù ẹ̀ bọ̀rọ̀. ẹ bọ ẹ má wulẹ̀ sọkún ẹ má wulẹ̀ sọkún ẹ má sọkún ẹ Pastor Fẹ́mi lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ agbanilétí agbanilétí ṣẹlẹ̀ ní police station kí ló tẹ̀lé. Ah. wọ́n fi mí sínú guardroom mo wà ń bẹ̀ fún thirty days. sẹ́ẹ̀lì ọlọ́pàá. bẹ́ẹ̀ni. fún thirty days. thirty days. ẹ̀yin ò ní lọ́ọ̀yà ni. Ah. mi mọ tó ń pè lọ́ọ̀yà <laughs> ẹ̀ mọ̀ pé iṣẹ́ ìrànjẹ́ tá à ń ṣe yá mọ́ kò tó gbàdúrà ẹjọ́ so mò ń tọkàntọkàn mi fi ń sin òjíṣẹ́ ọlọ́run ní ìmọ̀ palọ́yà mo dẹ̀ pé mọ̀ pé ìyá mi wà ń bẹ̀ bàbá mi wà ń bẹ̀. sáwọn ìyẹn wọn yọjú sí yín tí wọ́n jẹ́ kí wọ́n rí yín. ó ǹgbà tí mo ti wà ń bẹ̀ tí ó sẹ́ni bọ̀dì tó mọ̀ bọ́ ẹ̀ fún three days. wọn mọ̀ lé lé wọn mọ̀ bí tẹ́ ìyàwó mi ò mọ̀ bí tí mo wà. wọn wá ń wá yín kiri àyíbáwò. mo wà ń bẹ̀ fún three days after three days mo ṣe pé àbúrò mi lára àwọn tó wà ń bẹ̀ lọ́ba mi lọ sí oníkẹ́ wáyà wàá rábùrù mi bá mi sọ pé mo wà ń bí o bẹ́ẹ̀ kó máa sọ fún ìyàwó mi kó dẹ̀ máa sọ fún ìyá mi o mo ti wà ń bẹ̀ four days five days kó tó di wa pé ìyá mi wá mọ̀ pé mo wà ń bẹ̀ so kò lè wà àwọn ọmọ kan tó máa ṣe ọ̀hún so wọ́n dẹ̀ gbìyànjú kí mo ṣe ibẹ̀ ni mo ti gbọ́ pé èmi fẹ́ polúkọ̀yà. ẹ̀sùn náà fi kàn yín nìyẹn. mo fẹ́ polúkọ̀yà pé mo fẹ́ jí owó olú ìjọ gbé ẹ̀sùn lọ́ọ́ fi kàn mí níyàn mo fẹ́ jí owó ìjọ gbé èmi pásítọ̀ tó fẹ́ digun jalè ìwé ìròyìn gbé mi bẹ́ẹ̀ ni LTV àti àwọn pépà aláròyìn náà pè ń gbà yẹn. okay àwọn yẹn náà wá gbé àwọn òròyìn tí wọn ò ní ṣe ìwádìí ẹjọ́ tọkọ máa rí pé jọ́nálìsì gbé ẹjọ́ jáde a dúpẹ́ fún àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ìsìn àmì èèyàn tó ti jìyà tí ó mọ̀ so wọ́n dẹ̀ àwọn wọn arrest mi pé mo fẹ́ polówó. sáwọn oníròyìn ò bẹ̀yìn léèrè ọ̀rọ̀ ni. ọ béèrè kọ́kọ́ lọ́wọ́ mi ẹ mọ̀ pé wọ́n ti rí adigunjalè tí ò jalè rí. wọ́n béèrè kankan lọ́wọ́ yìí wọ́n jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀. wọ́n jẹ́ ń sọ̀rọ̀. ẹjọ́ tí àwọn apá kan rò ni wọ́n gbé jáde. bẹ́ẹ̀ni pásọ Fẹ́mi tó fẹ́ jalè ni tí wọ́n gbé jáde nù. pásítọ̀ tó claim pé òun jẹ́ ọmọ ìjọ mountain on fire so wọ́n ti yọ mí kúrò nù setting lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn. pé ẹ kì í sọmọ ẹjọ. pásítọ̀ tó claim pé òun fẹ́ jalè èmi ni pásítọ̀ tó béèyàn bá tiẹ̀ wá ṣiṣẹ́ pẹ̀lú èèyàn fún ọdún márùn-ún mẹ́fà tó ṣẹ́ rí at least gẹ́gẹ́ bí olùṣọ́ wàá wò ó pé ọmọdé yóò ṣe mí rí wàá pè mí mo gbọ́ nǹkan báyìí tí bàbá Olúkọ̀yọ̀ rí bẹ́ẹ̀ o gbogbo ẹnu mo fi ń sọ ìgbà tí bàbá máa dé láti London tó máa ní kán pè mí wá torí gbogbo ẹ̀ náà ń nine court wọ́n deny wọ́n deny wọ́n deny deny títí títí títí títí tí fi mú wọn balẹ̀ tí mo fi wí ni wọn. ká tó wọlé ká kó tó rí pọ̀rọ̀ dé ọ̀rọ̀ kó tó rí pẹ́ délé ẹjọ́ police station la ṣe wà. bẹ́ẹ̀ni. nígbà nígbà tí ẹ ṣì wà ní police station. yes sir. bàbá dé láti London àbí. ó dé láti London. bàbá Olúkọ̀yà dé láti London. nígbà tán dé láti London ìgbésẹ̀ wo ni wọ́n gbé. ọwọ́ ni kán mú mi wá sọ́dọ̀ àwọn kán wọn rí mi. ìyẹn ní church wọn. bẹ́ẹ̀ni sir. nílé. nílé. ok ní church. ok. jọ wednesday ni tó àwọn ọlọ́pàá ṣe mú mi sínú mọ́tò nìyẹn. lọ́dún wo lọ́dún tá a sọ yìí. that's two thousand àti bọ́sì two thousand and January ayé sọdún tán ni. two thousand eight. eight January. bẹ́ẹ̀ni sá lẹ́yìn ọdún tuntun. lẹ́yìn ọdún tuntun ayé parí ọdún ni. ok ni wàhálà iṣẹ́ rẹ̀. ok so gbogbo yẹn ń ké happy new year mi ń ké ìrora. ẹ ẹ ṣọlẹ. so wọn wá mú mi pẹ̀lú pa mi ah, Caleb so wọn wá kó àǹkọ̀pù sí mi lọ́wọ́ àti lẹ́sẹ̀ wọn á gbé mi sẹ́yìn búùtù òpẹ́ ní mọ́tò tán ló ń gbà yẹn tó bá sunjọ́ fún wọn so wọn gbé mi sẹ́yìn àti mo sì rántí díẹ̀díẹ̀ so bàtà máa débẹ̀ wọn gbé mi lọ sí gbàdúmọ̀rò kan lọ lọ́nà wọn wá pàkì sí ilé epo wọn wá gbé mi bọ́lẹ̀ pé kò ní da káwọn gbé mi sẹ́yìn búùtù dé ọ̀dọ̀ Olúkọ̀yà wọn yọ àǹkọ̀pù yẹn lọ́wọ́ mi wọn fi sọ́wọ́ mi wọn fi sọ́wọ́ ẹnìkejì mi àgbéwà sínú jíìpù Gbàdámọ́sí. Okay so gbàdá débẹ̀ èmi tó a rí bàbá Ọlọ́run ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ anípayà olùṣọ́ hmm. respect yẹn wà ń bẹ gẹ́gẹ́ bí ẹ ọmọ ṣe kọ́ wa àyìn hmm. láti nípayà mo dẹ̀ débẹ̀ ah ah bàbá mi Olúwa ẹ sà mo ti wà ní agodi àwọn pípò yìí láti wọ bíi ten days ah kí ni mo ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kàn tú mi lẹ̀ o ah èyí tó bá jáde lẹ́nu bàbá mi Olúwa nígbẹ́ ah ṣé bẹ́ẹ̀ mọ̀ pé àdúrà táwa ń gbà ń bí ìṣó gbé ń gbà ni. bàbá olùkọ́ yẹn ló sọ yìí. bàbá olùkọ́ ló ń bá mi sọ̀rọ̀ wọn náà wọn lélẹ́yìí o ẹ̀yà àjọ wà wọn náà wọn ní ọ́fíìsì wọn. bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé àdúrà tí à ń gbà bí bá pé ń gbà ni pé mi fẹ́ jalè èmi fẹ́ pa òun ah pé wọ́n ní mi plan èmi ń plan láti pa òun mo ní à èmi plan láti pa yín gbogbo eléyìí bọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ iṣu gbogbo ẹ̀wọ́ mi ló wà mo kọ̀ dákẹ́ ni fún ten days yẹn àwọn ọlọ́pàá ti ṣe màgòmágó tó máa ṣe ní police station. àwọn ẹ̀rí wo ni wọ́n kó síwájú yín pé ẹ fi ń plan láti pa ẹni tó jẹ́ adarí ìjọ MFM àti ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ tó sún mọ́ bàbá Olúkọ̀yà tímọ́tímọ́ yìí. ẹ sà àwọn ẹ̀rí wo ló wà nílẹ̀. ẹ ṣeun olóòtú fún gbogbo ẹni tó ń wò mí eléyìí ò ń ṣe fíìmù ìrírí ayé tèmi ni mò ń sọ fún yín o fún ọjọ́ mẹ́wàá yẹn péré wọ́n ti àríjì ara wọn wọ́n ti àríjì ilé ìtura tó máa kó mi lọ. hòtẹ́ẹ̀lì. hòtẹ́ẹ̀lì wọ́n mú ọmọ kan ní filling station ẹ̀rìn um, ni bàbá mi ni wàá wò mí ni òun ló máa ń gẹrun fún mi so bó ṣe wàá wò mí báyìí wọ́n ní kó parọ́ mọ́ mi yẹn lóun lè parọ́ mọ́ mi wọ́n mú yẹn mọ́ mi yẹn ní ẹ̀rìn ayélérò wọ́n ní kí yẹn parọ́ mọ́ mi wọ́n pè é ní ẹ̀rìn Ayinlérò. báwo ló ń ṣe jẹ́. ohun tó máa ń gẹrun fún mi nìyẹn bàbá yín ni bàbá mi ni mo ṣe ni kó parọ́ mi wọn ni parọ́ mọ́ mi o pé òjíṣẹ́ Ọlọ́run lèmi o mo ṣe mú yẹn mọ́ mi nìyẹn àjọ hmm. wa ń bẹ yẹ di case meet mi ṣàpè láìsí conspiracy wọn lè establish anything hmm. agbọ́dọ̀ pé méjì mẹ́ta hmm. èmi nìkan dẹ̀ ni mò ń fún mo bá wọn po case mo ṣe mú yẹn mọ́ wọn wá gbé wa lọ sí ilé ìtura ilé ìtura tó ń gbé wa lọ yẹn bẹ̀ náà ọlọ́pàá ti gbé kámẹ́rà sílẹ̀. Si kó ẹlẹ́rìndòdò àtọ́tí síwájú wa báwa àwọn kan máa ṣe bí pa n plan ah. pé a fẹ́ digun jalè ní mountain on fire so wọn ti hide camera síbi kan yàgbé mò ń bá camera sọ̀rọ̀ báyìí tọkùn mi balẹ̀ àmọ́ ń sèyàn mọ̀ nígbà tí ẹ bá rí ìbọn lẹ́gbẹ̀ẹ́ yín ẹ rí ìbọn lẹ́gbẹ̀ẹ́ yín that's first time tí mò ń rí ìbọn tí mo mọ̀ kán tó ń pè ní ìbọn nìyẹn ah, pẹ̀lú ìyàmọ́ra wọn so màá rẹ́rìn-ín òjijì ẹ̀rín tipátipá lójúbọn ah o gbọ́dọ̀ rí torí o mọ tó máa bá bọ̀ ń bẹ́ẹ̀.